Oh, búre fún ẹ̀ǹjẹ̀ pẹpẹ yóò you? ẹ mọ how are you. i'm fine thank you yabaraka. well you are welcome to yabaraka therapy section our slogan is today is gonna be a great day because over here at yabaraka therapy section we do do know what we do do so i ask you my sweet Jim. Hello. How are you and how can I take to be of help to your life? I'm good, thank you, Yabaraka. How are you as well? Ah, we, we thank the Lord. <laughs> okay, um, I heard about you from a friend, oh. and they had really good things to say about you. Ah. You know, I had explained my situation to them, and they said this is the definite place to come ah, to. lovely. So I'm happy to be here. Lovely. Over here, we do know what you do. So <laughs> tell me what's your problem for your life. Okay, so I'm sort of a newlywed. Oh, <laughs> lovely! Congratulations! Thank you. Congratulations, lucky man. Because I like you as I see you, I know you are perfect one. Oh, thank you so much. Eva. So what happened in the marriage, Joe? Oh? Um, so my husband is he's honestly the best. You oh. know, he pays attention to the little details. He's exactly what I prayed for when I was trying to find a life partner. Everything that I had on my bucket list, he ticks all of it right off. Ah, where so if that all that happen, then what do what do yeah what do come it do beat you? Oh no no no never. Ah, my husband will never leave. You. Oh no no no no no no no. So what happened? Let me finish my story, Abaka. Ah, <laughs> I haven't landed. Okay. So my husband is great, you know, he takes care of me, everything. He takes care of the household, financial stuff. I feel safe with him. He's mm. he's able to speak to me. He's vulnerable when he needs to be. Oh. Honestly, nothing is lacking in our marriage. You know what they why you are yelling I, me. I, I don't laugh with you since you. So the, so the problem we have is our mothers. What do them? <sighs> Hmm. Where will I start from? So our mothers are both very big personalities. They are very, very strong, outspoken, dominant women. Ah, well, this English is quite mush. The dominant, they have some personality. What's Kangane Pato is the usual? I'm not, you know, if I say I want to get into it now, I'm not really sure where I'll start, but they always want to control our marriage. You know, recently my husband and I, we decided to practice a different religion from what our mothers practice. And what they practice, if i may to ask you, we'll get to that. So, um, my husband and I now have found our new path, but they're so hell bent on us coming back to do what they do. You know, they've been trying to get us to get pregnant. In fact, one time my mother-in-law successfully got me pregnant with twins. It was my mother that removed the twins. Ah! Your mother do not abortion? No, no, no. She's not? No, she's not a doctor. Doctor call? She's not a doctor. Why did you do that? Yeah, but let me finish my explanation. You're going to make me cry. Sorry. It's an emotional thing for me. It's really hard. It's so hard because, like, I didn't get married because of my mom. because of my mother-in-law. Relax your nerve. Hello, Dende. Relax your nerve. This is a project stuffing. I spent so much time trying to find the perfect man, trying to have the perfect marriage. And my mother-in-law and my mom, even at their meetings, they go to their meetings and discuss us. They get there and they fight. They become Wait, examine. <laughs> Hey, calm down. Wait, Fox. Are you a Igbo? No. A which meeting? They normally do August meeting. No. <laughs> wait wait wait first of all well, this your mother and your mother-in-law. Yes. Which who they are at home? You can call them to call me. No, they're here. They're here. Yes. Lọ pè wọ́n wá. Ó Afira. Rise up. Lọ pè wọ́n wá. Call them in. <laughs> Ah ah. Why they make angel like you cry? You know what? I think they're even listening to this conversation right now, and I'm sure that I'm sure that they know what we're discussing. Lọ pè wá and call them. Let me. I need you to promise me something. I need you to promise me that you will stand your ground. Ah, Because ah, this grand they, wa Let me tell you, Yabaraka, they like to intimidate people. Mm. You must not let them intimidate Let me, Yabaraka. You must stand your ground. Yabaraka's mother, wife to none. Yabaraka, you fight for me. I will fight for you. Thank you. Ah. I need to pee. I'll call them after All right, uh, eh, Bushka will show you toilet. okay. But one eh, more not see a can't solve. Let me, Yabaraka ifun gan sọni méjì sing i gonna take a lot i fight for you ọmọ nkankan bring them in ah ah lẹ́mi yabara cat nothing i cannot solve even though i don't normally do solve everything. E... I took him. I took him in Ah, I'm angry. I'm angry. I swear to God, my anger can build four-story buildings. Bushua Bushua o ẹ̀yin ìyá mi ẹ lẹ ẹ kú iṣẹ́ ẹjọ máa mọ ṣẹbẹ ẹ̀yin ni wọ́n ń pè ní Àbẹ̀ní Àgbọ̀n. Hmm. ẹyẹ méjì èjà sàn. mo kú o màmí ṣẹbẹ yìí ni lálọ pé. bó o bá sọ bẹ́ẹ̀. Ah! the end of Yaba Akat. mọ́mì ọmọ yìí wá òun ló òun ló sọ bẹ́ẹ̀ o she the one that says pé the two of you ẹ kì í ẹ máa ẹ máa ń jà èmi kọ́ òun ló sọ ó ní pé òtútù òtútù mú ẹ má bínú ma hmm. òun mú wa láti nù ó sọ pé ẹ máa ń jà pé ẹ kì í gbà mo wá ní kí ló dé kì í ṣe pé mò ń bí yín question o mi ò mi ì lè wojú yín mi ì tó bẹ́ẹ̀ mo wá ní kí ló ṣẹlẹ̀ pé why tẹ fi ń jà nǹkan tó kàn ṣẹlẹ̀ nìyẹn ẹ ẹ tiẹ̀ ní ìtẹ̀ dáhùn ẹ ṣé o ti. Hmm? ṣé ò ń jọ́rọ̀ jẹ tó o ti sọ̀rọ̀ tán mo ní ṣé o ti sọ̀rọ̀ tán. mo ti sọ tán mà. Ah. <laughs> ẹni tí ọba gbàfẹ́ ni ó jù lọ nǹkan bẹ́ẹ̀ bóun bá lóun ò ní gbà fún mi èmi ní ò ní gbà fún torí pé ọmọ tèmi ọkùnrin ni ọlọ́run sì fi bùn mí ni. oríṣìí alára ní kúkú gbára gàbádé ọba wọlé yọ bẹ̀rẹ̀ ẹ̀yìn ni ọkùnrin ni èmi lẹ́ òye ọkùnrin. wọn náà lẹ̀ dákùndú ẹna bọ́mọ rẹ bá jọkùnrin obìnrin lọmọ tèmi náà búre rẹ sì pé wọ́n sì bí bí wọ́n ti bí yàn bó o ti bí tiẹ̀ kí mo bí tèmi ni. wọ́n wá ní làákàyè ọmọ tèmi ò pé. èmi àmọ̀. àwọn olè máa mọ̀ wo jẹ́ ń sọ fún ọ ajúra wa lọ́ọ́ ti jàkadì kọ́ tọ́jú orí sì kọ́. níwọ̀ yìí bẹ́ẹ̀ ni mo wí fún ọ ìwọ náà mọ̀ pé mo ju ọ lọ ìwọ. nínú ẹgbẹ́ àgbà yìí ah. ọ̀gá ni gbà fọ́gà rẹ ni mo. túnú èmi. nínú ẹgbẹ́ ìwọ. nínú ẹgbẹ́ wa ah, ah, gbà fún ọ̀gá rẹ. wọ́n mọ̀ pé gúre yìí pé inú ẹgbẹ́ yìí di mm-hmm. tiẹ̀ lọ. wọ́n sì mọ̀ yìí pé olóhùn ló lóhùn agbọ̀nsalẹ̀ báyìí ló ní háù háù ń wọ ó kéré èmi ò tiẹ̀ ní ìbọn ọ̀nà so <laughs> ti gbọ́ èmi ìpàdé dì ìpàdé ni. lẹ́mi rẹ bẹ́ẹ̀ ni èmi rẹ ọlọ ọlẹ́mẹ̀rọ ọjà ìpàdé náà láti pàdé. ìjọba ìbọn ló pàdé ọfẹ ọfẹ sọ ọ̀rọ̀ ọfẹ wí bàmù ọfẹ ọ sọ ọ̀rọ̀ mọ sọ kí n mọ gbọ́ ẹnu wo ló fẹ́ fi sọ ìpàdé yá. Oh, yeah, Barakat, I'm so sorry that took longer than I wanted to They disappeared, Abby. See, this is what I'm telling you. This is how they keep disappearing and appearing in my own home. I'm... Oh, that's my mom. I'm sorry. I'm sorry. I'm, I, am sorry i am sorry. I should have told you she, she does that sometimes. But don't worry. Don't worry. It will come back in a few hours. It will come back. I don't know where these woman will have disappeared and landed now. Let me go and find them. Amabinu, I'm sorry. I'm sorry. I'm sorry. <laughs>